معاشر المستمعين الكرام السلام عليكم ورحمة الله وبركاته أرقفوا ولغبا أترى لكم إكي لغبا أن لغبا ورجيجة لغبا وأسواجد النبي صلى الله عليه وآله وسلم أتي أورا النبي صلى الله عليه وآله وسلم أتي أورا صحابه àti gbogbo ẹnìkan kan wá náà tí a ń tẹ̀lé ojú ọ̀nà nàbí sallallahu alayhi wa alihi wa sallam títí di ọjọ́ gbẹ̀dẹ̀ àtẹ̀yàmà. a kí gbogbo wa kú ìbẹ̀rẹ̀ oṣù Ramadan eléyìí tí a ti bẹ̀rẹ̀ ní àná òru ìní tí a wà yìí òun náà ni òru ọjọ́ kejì nínú oṣù Ramadan òru àná ni òru àkọ́kọ́ nínú oṣù Ramadan a ti wà ní òru ẹlẹ́ẹ̀kejì báyìí nínú oṣù Ramadan a ti ṣe ẹgbẹ̀rún ọdún kan ó lé ọgọ́rùn-ún mẹ́rin ó lé ọgbọ̀n àti mẹ́sàn-án lẹ́yìn hijira nabi sallallahu alayhi wa alihi wa sallam láti ìlú makka lọ sí ìlú madina abẹ́lẹ́wọ̀n bá àdíkíọlá ẹ̀mí wa tí ó bẹ̀rẹ̀ oṣù yìí òun náà ní kí ọlọ́run bá jẹ́ kí ó parí ẹ̀ àtúnwá abẹ́lẹ́wọ̀n bá bákan náà ọ̀pọ̀lọpọ̀ àwẹ̀ ọlọ́run bá jẹ́ kí a gbà lórílẹ̀ ayé abẹ́lọ́mọba kó fún wa ní ẹ̀mí gígùn lórí ìsinlọ́mọba àtàláfíà àti okun ara táàmà fi sinlọ́mọba kí ọlọ́mọba rí kẹ́lá kí oúnjẹ fún wa ilé tí a ń bá lọ òun náà ni ọ̀rọ̀ nípa manhaju ahli sunnati wal jama'a níbi abala tó ní ṣe pẹ̀lú at-ta'amulu ma'al mubtadi'in ìlànà tí al-sunnah wal jama'a máa ń lò ìlànà tí al-sunnah wal jama'a rí ojú ọ̀nà al-sunnah wal jama'a nípa báwo láṣe lò pẹ̀lú àwọn oníbídà lábẹ́bí tí a wà òun náà ni tahziru ahli sunnati salafiyyin من مخالطة ومجالسة أهل الأهواء المبتدعين يقولون إليه يوم ولا تضع أهل السنة والجماعة يقولون تون ولا تضع أهل السنة والجماعة أو السلفيون أو تون رجونا سلف الصالح nípa ìmọ̀rò papọ̀ pẹ̀lú àwọn onídídá àwọn onífẹ̀ẹ́nú <coughs> òun náà nìkan tí a ń gbéyẹ̀wò lọ lábẹ́ ilé ìbáyìí ibi tí a dé òun náà ni àwọn táàmà fi máa òun níbi dáa láwùjọ nítorí pé nínú ìgbàgbọ́yé sunnah òun náà ni kí a mọ àwọn wo ni wọ́n wà ní orí dídá nínú pàǹgbàgbọ́ yìí súnà òun náà ni kí a mọ bídá àtàwọn oníbídá a sì mọ báwo la ṣe bá wọn lò báwo la ṣe lò pẹ̀lú bídá báwo la dẹ̀ ṣe lò pẹ̀lú àwọn oníbídá kò tọ́ fún yàn nìkan kò tọ́ fún yàn láti máa àrísúnnà nìkan kọ́ mọ́ ma àwọn oníbídá àti báwo ni ìbálò wọn a nínú àwọn àìwágbọ́ manhajú sálàfù yé láwùjọ wa yìí <coughs> àwọn èèyàn máa ń rò pé bọ́yá ìgbàgbọ́ yí àwọn oníbídá ta ló níbídá bọ́yá wọ́n máa ń rò pé àwọn èèyàn máa ń rò pé ó ní ṣe pẹ̀lú pé àwọn iṣẹ́ bídá tí ó hàn tí àwọn ti mọ̀ yẹn òun náà ni àwọn máa rí lára àwọn èèyàn káwọn tó gbà pé oníbídá ni ọ̀nà káwọn bí iṣẹ́ bídá kan náà ń bẹ tọ́jú kódà ẹni yẹn ó lè máa fi àfihàn súnnà sí wa ó dẹ̀ lè máa pèpè sí súnnà ó lè máa pèpè sí súnnà òun náà dẹ̀ lè máa pàpè mára ìjẹ́ oní súnnà ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ tó jẹun níbi dáa so láwọn ń gbìyànjú àti sàlàyé látàrà pé min alamati albidai min alamati albidai wa min alamati ahli albidai alwaqi'atu fi ahli al-athar nínú àwọn àpẹẹrẹ tá ma fi ma oníbi dáa tá sì ma fi lágbájá oníbi ni nínú àwọn nǹkan tá rí lára yàn táàfin máa fún níbi dáa nìyàn alwaqi'atu fi ahli al-athar òun náà ní kárípẹ́ nìyí ó máa ń bẹnu àtẹ́lu àwọn tí wọ́n wà lórí ìlànà ahli sunnah kárípẹ́ nìyí rèé ó máa ń gbógun ti àwọn tí wọ́n wà lórí ìlànà ahli sunnah kárípẹ́ nìyí rèé ó máa ń bà ló kọjẹ́ àwọn tán wà lórí ìlànà ahlùsọ́nà tàbá ti rẹ̀yẹ̀ tí ń ṣe báyìí ẹ̀sìmọ̀ ipò olíbí dáàdì ẹ̀mọ̀ kó níbi dáàdì rẹ̀ ní òyẹ̀ báyìí so ní nǹkan tí a ń gbé àwọn àsáàrù tá ń gbéyẹ̀wò lórí ẹ̀ láti àná ibi àsáàrù ilé tí a dé lánàá o náà ni ilé tí wọ́n gbà wá nínú tàríkù Baghdad mujallajẹ́lẹ̀ kẹfà 348 àti tàríkù Dimashq mujallajẹ́lẹ̀ kẹjọ 132 hasaru yìí wọ́n gbà wá látọ̀dọ̀ Nu'aybul Hammadi ni وصيب إذا رأيت العراقي يتكلم في أحمد ابن عم ابن حنبل فاتهمه في دينه أسأل إلي لنا وإذا رأيت البصرية يتكلم في وهب ابن جرير ثم قال أرى بصرة أرى بصرة تيوبان سو أوروبروكو نقا وهب بن جرير فاتهمه في دينه yá kẹ́fí sí nínú ẹ̀sìn rẹ̀ mà pé ẹni yóò sí lórí ẹ̀sìn tó dáa gbogbo ẹnikẹ́ni nínú ara bá sọ́rọ́ tó bá ti rí tí ó ń sọ̀rọ̀ burúkú tí ó ń bú tó ń bẹnu àtẹ́lù tó ń yẹ̀yẹ́ ẹ́ tó ń kórìíra Wahb bun Jarir kẹ́fí sẹ́sìn rẹ̀ وإذا رأيت الخراساني يتكلم في إسحاق ابن راهوية فاتهمه في دينه إسحاق بن راهوية àwọn èèyàn sábà máa sí orúkọ yíká àwọn kì ní ishaq burrahawi ishaq burrahawiya tó bá ti rí ara a khurasan yatakallamu fi ishaq burrahawiya tó ń sọ̀rọ̀ tí ó dá nípa ishaq ọmọ rahawiya fatahimhu fi dini irú ẹni báyìí kẹ́tí sí ẹ̀sìn rẹ̀ kẹ́tí sí ẹ̀sìn rẹ̀ bẹ́ẹ̀ náà ni ní àsìkò wa yìí tẹ bá rí èèyàn kan tó bá ń sọ̀rọ̀ nípa Sheikh Rabi' ibn Hadi al Allahu yahfazu kọlọ̀bà kọba wa sọ bàbá náà tó bẹ̀rẹ̀ sí máa bu ẹnu àtẹ́lù bàbá yìí tó bẹ̀rẹ̀ sí máa fẹnu sáta bàbá yìí tó bẹ̀rẹ̀ sí máa ba bàbá yìí jẹ́ ẹ̀mà ẹ̀fura sí ẹ̀sìn ẹni báyìí ẹ̀fura sí ẹ̀sìn rẹ̀ ẹ̀sìn rẹ̀ ò dá torí pé kò sí nǹkan kẹtẹ́ nìyí tí ó fi máa gbógun ti Sheikh Rabi' tí kìí bá ṣe ìpèpè sí súnnà àti ìgbógunjà àwọn oníbídà pàápàá jùlọ àwọn al-Ikhwanul àwọn al-Ikhwanul شيخ ربيع بن هادي المدخلي شيخ ربيع بن هادي عمير المدخلي حفظه الله تعالى وقبقوا تيوجا ودي قولي في رسالة نقاوة لا تفتوى سريعا الإخوان المسلمون gbogbo ẹnikẹ́ni dẹ̀rẹ́ tí ìlànà rẹ̀ tí manhajù ọba ti dá Sheikh Rabi wá tètè máa sàlàyé irú àwọn báyìí fún àwọn èèyàn láwùjọ wọn kọ̀rọ̀ lórí wọn sọlẹ́ ìbáyìí lọ́fà ló fi jẹ́ sí pé àwọn kan wọ́n hétí wọn gan wọ́n hétí Sheikh Rabi' nítorí ìmọ̀ ìmọ̀ dáàbòbò súnà àti ìmọ̀ gbógun tàwọn níbi dáa iná fi hétí wọn irú nǹkan tí wọ́n fi hétí tí wọ́n fi ń sọ̀rọ̀ burúkú nípa Ishaq bin Rahuwiya yìí tó fi ń bin ah, Jariri yìí tó fi ń sọ̀rọ̀ nípa Ahmad Sheikh Rabi' ibn Hadi al-Madkhali naam àwọn afá súnnà yìí rèé wọ́n máa lè máa wọn ní bídá gan wọ́n dẹ̀ máa gbógun ti wọ́n kódà Abu Ja'far Muhammad bin Harun al-Makhrumi al-Fallas wọ́n sọ wípé إذا رأيت الرجل يقع في أحمد بن آ... في يقع في أحمد ابن حنبل فاعلم فاعلم أنه مبتدع ضال. ولتبالي كان سيوفان بوانو أتلو إمام أحمد بن حنبل تبالي كان لاي سيوفان يا إمام إمام أحمد بن حنبل فاعلم أنه مبتدع ما ويكبه ونبدع لي وين يا باي bọ́ọ̀lùn ẹni ànà ni ó wá lè máa yà wá lẹ́nu bí báwo ló ṣe lè jó ní bídá èyàn kà hẹ́tì imam ahmad lásán ó ń gbógun ti imam ahmad ó ń lè má imam ahmad ó kórìíra imam ahmad ẹ́ ẹ̀dẹ̀ sọ pé nítorí ẹ̀ odò ní bídá kò sí nǹkankan tó fà á tí kèye bá ṣe wípé ó hẹ́tì imam ahmad nítorí bí imam ahmad ṣe lè kókò máwọn ní bídá ni nítorí ẹ̀ lòun náà fi hẹ́tì imam ahmad ẹgẹ́ bí nǹkan tá sọ lánàá so wípé ó hé ti Imam Ahmad yìí nítorí bí mamadu ṣe lè mọ́ sunna ó ti lè máa níbi dáa ní kìí ti kẹ́ báyà mamadu láburú kan tó ṣe fún àmọ́ nítorí ìlànà tí mamadu ń rìn ìlànà alùsùnà tí wal jama'a tí mamadu ń rìn nítorí ẹ̀ ló fi kórìíra wọn so a jẹ́ sí pé irú ẹni báyìí rèé oníbídáà ni torípé ó hẹ́sì ìlànà imam ahmed rahimahullah ta'ala ti ṣe ìlànà ahli sunnah wal jama'a bẹ́ẹ̀ ni alimamu zahabi alimamu zahabi rahimahullah ta'ala àwọn náà sọ alimamu zahabi sọ wípé àbíkí á tẹ̀síwájú lórí ilé tí mò ń lọ tẹ́lẹ̀ kí tó bọ́ síbi alimamu zahabi رحمه الله تعالى نعم ọ̀rọ̀ tí mo kàtán sí ó wà nínú muqaddimatul jarh wa ta'dil ní page 8 i mean uh, page 8 page 308 dé page 309 page 308 dé page 309 nínú muqaddimatul jarh wa ta'dil ó lè wà nínú tàríkù dimashq mujallad ẹlẹ́ẹ̀karùn-ún volume five page two hundred and ninety-four bẹ́ẹ̀ náà ni àfáwà abu hatim ar-razi wọ́n ni idha ra'ayta ar-raziya wa ghayrahu yubghidu aba zur'a fa'lam annahu mubtadi' tó bá rí ara rọ́zi tó bá rí ẹ̀yẹ̀ká tó jẹ́ ar-razi àti àwọn ẹlòmíì náà tó yàtọ̀ fún àwọn aráàlú yìí tó bá ti lè ń kórìíra Abu Zur'a Abu Zur'a ar-Razi tó bá ti lè ń kórìíra rẹ̀ fa'lam annahu mubtadi' makudu ẹni báyìí oníbídà ni torí pé kò sí nǹkan kan tó fi kórìíra wọn tí kìí bá ṣe nítorí ìlànà súnnà tí wọ́n rìn tí kìí bá ṣe pé ìlànà sálàf tí wọ́n rìn òun ló fi torí ẹ̀ kórìíra wọn so nítorí ẹ̀rí oníbídà ni torí ẹnìkan ò ní máa kórìíra ẹni tí bá ń rìn lànà ahlùsọ́nà kọ́mọ wá kórìíra rẹ̀ nítorí ìlànà yẹn tí kì í bá ṣe oníbídà àwọn oníbídà ni ó máa hẹ́ẹ̀tì lànà ahlùsọ́nà wọ́n dẹ̀ máa hẹ́ẹ̀tì àwọn tí bá ń pèpè sí lànà yẹn àtàwọn tí wọ́n máa ń rin ojú ọ̀nà yẹn. náà ọ̀rọ̀ tí mo kà yìí a rí nínú Baghdad volume ten Twenty three hundred and twenty nine bákan náà a rí nínú tàríkù Dimashq volume 38 page 31 arimbe bákaná abu hatim wọ́n tún sọ wọ́n ní alamatu ahli al-bidai alwaqi'atu fi ahli al-athar a àpẹẹrẹ tá fi ma wọ́n ní bídá òun náà ni kí wọ́n ma bẹnu àtẹ́lù àwọn ahli al àwọn ahli sunna kama bẹ̀rù àtẹ́lù wọn torí pé àwọn ahli sunna yìí tó ń bẹnu àtẹ́lù yìí àwọn kan tó yẹ pé wọ́n lé wọ́n dẹ̀ dúró lórí ìlànà alùsùnà pẹ̀lú jama'a ni lórí báwo la ṣe ń lò pẹ̀lú àwọn oníbídà wọ́n dẹ̀ gbógun tì wọ́n gidi gan wọ́n gbógun tàwọn oníbídà gidi gan nítorí ẹ̀ ló jẹ́ pé àwọn oníbídà náà rí wọ́n máa hé ti wọn àwọn oníbídà náà rí wọ́n máa gbógun tì wọ́n nítorí pé wọ́n àwọn wọ̀nyí ń gbógun tì àwọn oníbídà náà ni. Um, afáwa ibn hibban rahimahullahu ta'ala gbà tó ń sọ̀rọ̀ nípa hamad a hamad bin salama gbà tó ń sọ̀rọ̀ nípa rẹ̀ wani walam yakun yaslibuhu illa mu'tazili aw jahmi ó ní rẹ́nìkan láyé kó ma hamad bin salama ó dẹ̀ ní rẹ́nìkan kó ma kó le lé koko salama kó máa bẹnu illa mu'tazili àyàfi kẹ́ni ẹ jẹ́ mu'tazili ẹni tí ń rìn lànà àwọn mu'tazila tó bá ti réyàn kan láyé òní máa réyàn kan láyé kọ́ máa hé ti hamad bin salama ní ihe tó ní agbára àyàfi kọ́ jẹ́ pé mu'tazili lẹ́nu yẹn àwọn jahmeyi àbíkọ́ jẹ́ pé àwọn tí ń rìn jọ́nà jahmeyi ni lima kana yudhiru min as-sunan as-sahiha yẹn tó ti fàtọ́ fi hé tiẹ̀ lima kana yudhiru min as-sunan as-sahiha nítorí àwọn súnà tó lálàáfíà tí hamad bin salama tó fi hàn tó dẹ̀ fi ń bá wọn yẹn lò nítorí ẹ̀ ni wọ́n fi hé tiẹ̀ ọ wá nílé yẹn kankan máa hé tiẹ̀ o àyàfikọ́jẹ́ sí mu'tazili ni àyàfikọ́jẹ́ jahmi alimamu zahabi rahimahullahu ta'ala ìgbà tí wọ́n sọ̀rọ̀ nípa Hamad bin Salama yìí wọ́n ní wà kánà máa imamatihi fil hadith Hamad bin Salama yìí tó ń ti ìjẹ́ asíwájú ẹ̀ nínú ma hadith pé àgbàfà ní nínú ma hadith tó ń ti bẹ̀rẹ̀ kánà imaman kabiran fil arabiyyati fasihan olùmọ́lánlá asíwájú àgbàfà ló tó jẹ́ bákan náà nínú ma èdè lárúbáwá fasihan ẹni tó dá láhán dáadáa nínú ma èdè lárúbáwá ni rọ́sàn fi súnà olórí ti tó ni nínú súnà olórí ni nínú súnà sọ́híbà tasọ̀ní ó dẹ̀ ní àwọn tíra tó pọ̀ eré ti hamadu salama tó kọ naam a eléyìí báyìí òun ni bí àwọn àfáà súnà bí wọ́n ṣe máa ń lò pẹ̀lú àwọn tí wọ́n bá ń hẹ́tì àwọn àfáà súnà tó bá dẹ̀ ń gbógun tì wọ́n tó bá ń fẹnu sáátà wọn ẹ mọ̀ wípé àpẹẹrẹ oníbídà ni àpẹẹrẹ oníbídà ni irú nǹkan yìí tẹ bá ti réyàn kan tó yẹ sí pé ó ń hìtà fà súnnà ó bẹ̀rẹ̀ sí máa bẹnu àtẹ́lu àfà àbí àwọn ìlú tí wọ́n jẹ́ ìlú tí àwọn tí ti ń gbérí ibi tí ti ga tẹ bá ti réyàn tó hìtì irú ìlú yẹn irú Saudi Arabia ń sìn ẹni tẹ bá réyàn tó hìtì Saudi Arabia ẹ mọ̀ pé ni torí kò dédé hé ti Saudi Arabia nítorí nkankan tí kìí bá ṣe nítorí sunna ti Saudi Arabia yìí fọ́n kàkiri àti tí wọ́n dúró tì yọ́mọ̀ wá gbìyànjú láti gbé wọn ṣubú láti wá gbogbo àwọn àṣìṣe elé tó lè fi gbé ìkórìíra wọn sínú ọkàn àwọn èèyàn elé báyìí nínú àpẹẹrẹ àwọn tààfin mọ àwọn níbi dáàni ẹ nǹkan yìí ó túmọ̀ sí pé nínú ọ̀nà tí àwọn àfáà sunna tó máa fi mọ àwọn níbi dáà òun náà ni pé kò dìgbà tó bá tó ń ṣe àwọn bídíà ńláńlá kan tẹ̀ tó ń rí pé àwọn bídíà kan àwọn iṣẹ́ bídíà kan tẹ̀yìn tó gbajúmọ̀ ló ń ṣe tó bá jẹ́ sí pé ó ti ń kórìíra àfa sunna tó dẹ̀ ń gbógun tàfa sunna tó ń bẹnu àtẹ́lù àfa sunna ẹ mọ̀ pé bídíà ńláńlá kan náà àwọn bídíà tá a máa fi máa wọn ní bídíà náà nìyẹn náà nínú àwọn nǹkan tá a máa fi máa wọn ní bídíà ni pé nínú àwọn bídíà tá a máa fi mọ̀ wọn ni pé kán kórìíra àwọn àfa sunna nítorí pé wọn ní máa kórìíra àwọn àfa sunna nítorí kankan tí bá ṣe nítorí ìlànà sunna tí wọ́n ń pèpè sí wọ́n mọ̀ wá rí àwọn àfáà súnnà gẹ́gẹ́ bí alátejù wọ́n mọ̀ rí wọn gẹ́gẹ́ bí ẹni tó le koko jùlọ ẹjọ́ ọ̀nà sáàmà ìsìn tó kọ́ àwọn àfáà súnnà rí wọ́n mọ̀ fi wà láwà ti bàrọ́ wọ́n mọ̀ fi bá wọn yẹn lò wọ́n mọ̀ fi bàrọ́ ù ìbásọ̀ta ìjìnà sí ìkórira àìmẹ́jòkótì wọ́n mọ̀ fi bá wọn níbi dáàlò bàrọ́ ù ìwáre òun làwọn oníbídí àìrí sí wọ́n rí sí nǹkan tí ó burú gidigan so ẹ̀rí pa wọn níbi dáàre wọ́n fẹ́ ká máa fi wà láwù náà ká máa fi bá wọn níbi díà lóní gbogbo ẹnikẹ́ tó wájẹ́ pé wọ́n fẹ́ ká máa fi wà láwù bá wọn al-ikhwanul muslimun lò kájọ máa jòkó papọ̀ kájíjọ ká máa bá wọn ṣọ̀rẹ́ ká máa nífẹ̀ẹ́ wọn ẹ̀mà kó níbi díà ní wíyàn báyìí náà nítorí pé bàrọ́ ùlọ ẹ̀ ká fi bá wọn al-ikhwanul muslimun lò tẹ́ bá tí wọ́n fi bàrọ́ ù bá wọn lò yọ́mọ wá hé tí yọ́mọ wá rí lẹ́ni tí ìlànà tẹ́rin lò ìlànà tó le kókó ni ìlànà tó le koko ni so eléyìí báyìí rèé ẹ mọ̀ yí nínú àwọn àpẹẹrẹ àwọn oníbídà ni ó jẹ́ ó jẹ́ pọ̀ lára àwọn èèyàn láwùjọ wa yìí lónìí ẹ rí wípé níbi ọ̀rọ̀ ìbá oníbídà lórí níbi ọ̀rọ̀ albaro alwalawa albaro ẹ rí wípé a f9 lọ́pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń pera wọn ní àfà súnnà láwùjọ wa so ẹ̀rí pé wàláwù náà fi ń bá gbogbo àwọn ní dídá lò wọn kí n fi bàrọ́ ò bá wọn lò tọ́bárẹ́ èèyàn tó ń fi bàrọ́ ò bá wọn lò tó ń gbógun tàwọn ní dídá tó ń kórìíra wọn tó ń sàlàyé wọn tó ń lè mọ́ wọn wọ́n á máa wá rẹ̀ ẹni ẹ̀ sálàṣe jù àbẹ́ẹ̀kọ́ ni tó tẹ́ ẹ bá ti rí irú nǹkan báyìí lára èèyàn ẹ̀ mọ̀ pé oníbídá ni oníbídá ni wéèyàn báyìí nítorí pé àwọn àfáà súnà rè àwọn a máa le koko máwọn oníbídá ni bàrọ́ ò náà wọ́n fi ń bá wọn lò wọ́n a máa le koko máwọn wọn kì í nífẹ̀ẹ́ wọn òun lọ́pàá ló fi jẹ́ sí pé al-imam bilal bun abi burda àwọn sọ̀rọ̀ kan eléyìí tí ibn asakir gbà wá pẹ̀lú sanadu látọ̀dọ̀ mujahid ó ní thumma waliya al-iraq khalid bin abdullahi al-qasri fakana ala شرطته بواسطة عمر بن عبد الأعلى الحكمي واستعمل بلال بن أبي, آه، بن أبي بردة فكان للأحداث والصلاة والقضاء وكان بلال بن أبي وكان بلال بن أبي بردة بتان لغاني ولي وكان بلال بن أبي بردة بلال بن أبي بردة كان شديدا على أهل البدعي قل لكم ما هو naam a ó koko kókó máwọn oníbídá gidi gan nítorí ẹ̀rẹ́ láti mọ̀ yí pé ẹni yìí ẹni tó dúró dédé nínú súnnà ni kódà wọ́n fi jẹ olórí látara ìdúró dédé lórí súnnà rẹ̀ yìí ẹ́ wọ́n fi jẹ olórí nínú ìlú ẹni tá wọ́n wíire káàna ṣẹ̀dídán ala ahli bídá yìí a máa lè kókó báwọn ní bídá gan a máa lè kókó báwọn ọ̀rọ̀ tí mo kà yìí a rí nínú tabyinu kadhbil muftari tabyinu kadhbil muftari ní page 89 nínú tírà yẹn a bá sọ̀rọ̀ tí mo kà yìí a bá ń bẹ̀ wal qadi bin abdullahi an al-kufi قاضي القاضي شريك بن عبد الله النخعي الكوفي ناري قال معاوية بن الصالح العشعري العشعري قال معاوية بن الصالح العشعري سألت سألت أحمد بن حنبل عن شريك معاوية بن صالح العشعري ولا وبر لدو إمام أحمد بن حنبل نقع شريك أما وكنيكا ẹ̀rí pé ní mi òun lọ bèèrè lọ́dọ̀ imam a jẹ́ pé nínú lànà àwọn alùsúnnà ni pé wà lọ máa ṣèwádìí nípa èèyàn lọ́dọ̀ àfáà súnnà wà lọ máa ṣèwádìí pé ẹ dákun kí lẹ fẹ́ sọ fún wa nípa alágbájá so Muawiya rẹ̀ Muawiya ibn Abi Salih al-Ash'ari ó lọ bá Imam Ahmad ó lọ bèèrè nípa sharik tàbáwà báwọ̀ tán bí wọlé rẹ̀ nípa èèyàn kan ṣé wò ní rí sí ìgbà wípé irú ẹfẹ́ máa tọ́fin àwọn èèyàn ní kí ni wàhálà ẹ fún kálukú lẹ́nà kílẹ̀ ń bèèrè nípa rẹ̀ sí wàlá tajassasu ó ṣeun alkùránì ní wàlá tajassasu ẹ má máa tọkùnfin ara yín àìgbọ́ manhajù ahli sunnati wal jama'a yé ni Muawiya bun Abi Salih al-Ash'ari ó ní sa'altu Ahmada ibn Hanbal al-Sharik ó lọ́bìnrin nípa Sharik lọ́dọ̀ Ahmad Hanbal faqala imam ahmad wá sọ wípé kana akilan saduqan muhaddithan ẹni tó ní làákàyè púpọ̀ ni olódodo èèyàn sì ni olùmọ̀ nípa hadithu ni wa kana shadidan ala ahli ar-raybi wal bid'i ó dẹ̀ jẹ́ni tó le koko máa àwọn oní iyèméjì ẹ̀dá nínú ẹ̀sìn àtàwọn oníbídá kana akilan saduqan muhaddisan ẹni tó mú ní làákàyè dáadáa ni olódodo èèyàn ni olùmọ̀ nípa hadith ni wa kana shadidan ala ahli ar-raybi wal bid'ah ó dẹ̀ jẹ́ni tó le koko lórí àwọn oníyèméjì nínú ẹ̀sìn àtàwọn oníbídà ẹ̀rí pé gbogbo àwọn àsáàrù tá ń kó wáyìí nínú nǹkan táwọn àfáà súnà máa fi ń ròyìn èèyàn kí ni jama'a ilé koko lórí àwọn oníbídà nínú àwọn ìlànà nínú àwọn nǹkan tá máa fi ń ròyìn àwọn èèyàn pé nínú àwọn mọ̀nà kíbù wọn táàfì mọ̀pẹ́ ni eré ni táàfì mọ̀pẹ́ ni tó lọ́lá ní ìsìláàmù ni wọ́n kàkún ara ìlọ́lá rẹ̀ ní ìsìláàmù pé ẹni tó le koko báwọn níbi dáa ni nítorí pé ìle koko báwọn níbi dáa rẹ̀ ìdúró dédé lórí súnà ni nítorí pé gbogbo ẹnikẹ́ni tó bá ti láìkì súnà ó gbọ́dọ̀ hétì ìdàkejì súnà ni àbẹ́ẹ̀kọ́ ni ẹgbẹ́ jẹ́ gbogbo ẹnikẹ́ni tó bá ti láìkì Islam ó gbọ́dọ̀ hétì kúfúrú wa man yakfur bi taghuti wa yu'min billah gbogbo ẹnikẹ́ni tó bá ti lè ní imani pẹ̀lú ọlọ́run ọba ọgbọ̀rọ̀ sí kúfùrù bí taghuti ni kò tó lásán kíyàn sọ pé yẹn ní imani sí ọlọ́run ọba kò wá sí kúfùrù pẹ̀lú taghuti yẹn ni pé ó nígbàgbọ́ sọ́lọ́run ọba lọ́ba tó tọ́ láti inú ìpé ní mùsùlùmí ni pé ta bá rẹ̀ èyàn tó jẹ́ ẹlẹ́bọ èyàn gbọ́dọ̀ hétì ẹ̀ gidi gan wallahi èyàn gbọ́dọ̀ hétì ẹ̀ nítorí ẹbọ sí mẹ́ lára rẹ̀ yẹn so àdámọ́ ọmọ ẹ̀dẹ́ nìyẹn ni nínú ìlàlàáfíà ẹ̀rí páwọn àwọn ẹlẹ́bọ náà máa ń hétì mùsùlùmí gan wọ́n máa ń hétì mùsùlùmí dandan ni kó fi wàláwù báwọn kalò kó fi bàrọ́wù báwọn kalò so tàbáwá rèèyàn tó hétí oníbídíà dáadáa àpẹẹrẹ pé súnà rẹ̀ lálàáfíà ojú dédé ni tẹ́bá rèèyàn tó nífẹ̀ẹ́ àwọn oníbídíà tí ń pọ́n wọn lé àpẹẹrẹ pé súnà jákujàku ló ń ṣe ni oníbídíà lòun náà ni torí pé tó bá yẹ kó bá láìkì súnà tó dẹ̀ dúró lórí súnà ni dandan ni kó hétí àwọn oníbídíà kó dẹ̀ gbógun tì wọ́n àbẹ́ẹ̀kọ́ ni asaru yìí abà nínú síyàrù àìlámin nùbàlá síyàrù àìlámin nùbàlá ní mujalladu ẹlẹ́kẹjọ page 209 nínú ẹ̀ wàkọ́lá anhu alhafizu ibn hajar ìgbà tí alhafizu ibn hajar náà fẹ́ sọ̀rọ̀ nípa sharik ibn abdullahi an-nakhai nínú tírà wọn tán pè ní a taqrib taqribu tahzib tírà ibn hajar náà pè bẹ́ taqribu tahzib títí ibn hajar ní eh, ní page 436 nínú tírà yẹn page 436 ìgbà tó fẹ́ sọ̀rọ̀ nípa Sharif ibn Abdullahi an-Nakhai wọ́n ní wa kana adilan fadilan ó jẹ́ onídédé èèyàn adilan onídọ́gbandọ́gba èèyàn ni ẹni tí ó jólóòtọ́ èèyàn pèé sì ṣe pòkí fadilan ọlọ́lá ni ọlọ́lá nínú ìsìláàmù ni shadidan àlá ahlil bídá yìí ó dẹ̀ jẹ́ ẹni tó le koko má àwọn oníbídá ẹ̀rí pé ẹ̀yìn rẹ̀ ni wọ́n sọ yìí lára àwọn nǹkan tí wọ́n fi ń yìí ó ní kíni o ṣẹ̀dídán àlá ahlil bídá yìí ó jẹ́ ẹni tó le koko má àwọn oníbídá nínú àwọn ọ̀rọ̀ tí sherik bin abdullah an tó sọ táàfin ma bí ó ṣe le koko má àwọn oníbídá tó ẹ kí n kàrà fún yín ní ọ̀rọ̀ ẹyọ kan táwọn afáàfin mọ́ sọ pé káì sherik bin abdullahi annakhoyi ó dúó lórí súnà gan ó dẹ̀ lé koko mọ́ ní bídá lára àwọn ọ̀rọ̀ tí ó wà lákọọ́lẹ̀ pó sọ nípa àwọn ní bídá rí tàfi ma pó lé koko mọ́ wọn gan ẹ̀yin dẹ̀ gbọ́rú ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ yìí tàbá lọ́wọ́ al'ibana títí ibn battọ̀ al'ibana libin battọ̀ ní mujalladu ẹlẹ́kejì page 469 sherik bin abdullahi annakhoyi ó sọ pé li an yakuna fi kulli qabilatin himaru ó ní kí ní gbogbo ìlú kan kí àwọn kẹ́tẹ́kẹ́tẹ́ máa gbé bẹ̀ ìlọrin nísìn kọjá pé kẹ́tẹ́kẹ́tẹ́ ní ọmọ gbénú ìlọrin ẹ́ ọ̀tẹ́ ni ògbómọ̀ṣọ́ ni òkè òyì ni ọ̀fà ni gbogbo àwọn ìlú tó súnmọ́ wa báyìí báyìí gbogbo àwọn ìlú ó ní wàláì mo nífẹ̀ẹ́ rẹ̀ mo nífẹ̀ẹ́ kó jẹ́ pé kẹ́tẹ́kẹ́tẹ́ ní ọmọ gbèlú ju kó jẹ́ sí wípé kí ọkùnrin kan nínú àwọn èèyàn lágbájá tó jẹ́ sí pé ọ̀kan nínú àwọn oníbídíà ni kó máa gbélùlú yẹn mo nífẹ̀ẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́ máa gbélùlú jù lọ ó jẹ́ pé kẹ́tẹ́kẹ́tẹ́ ní ọmọ gbélù ju kóhun fún rẹ̀ máa gbélùlú lọ ẹ̀wọ̀n kan ibi tó yẹpẹrẹ àwọn oníbídíà dé nìyẹn ó ní kódà òun nífẹ̀ẹ́ sí kọjẹ́ pé kẹ́tẹ́kẹ́tẹ́ ní ọmọ gbé nùlú ju kọjẹ́ pé àwọn oníbídà ní ọmọ gbé lù lọ ẹ̀rí pé ẹni tó lè mọ́ oníbídà ní tòótọ́ tó bá yẹ pé àwa la sọrú ọ̀rọ̀ yìí kí lẹ́mọ̀ sọ wọ́n ni àṣejò ní àṣejò rẹ̀ ti pọ̀jú àṣọgbọ́nú rẹ̀ ti pọ̀jú báwọn sálàfù ṣe mọ́ torí pé kẹ́tẹ́kẹ́tẹ́ yìí gbélú kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ̀ kò ní kó bá àwọn èèyàn nínú ẹ̀sìn abẹ́ẹ̀kọ́ ni kò ní bá ẹ̀sìn àwọn èèyàn jẹ́ ṣùgbọ́n ní fídíà ó kéèké ni yóò bẹ́sì àwọn èèyàn jẹ́ yóò bá kìyàmà wọn jẹ́ náà bẹ́ẹ̀ náà ni alimam abdulrahman bin hurmuz al-a'raj ẹni tó kú ní ọdún ó lé ogúnjí mẹ́ta lẹ́yìn hijira nabi sallallahu alaihi wasallam lẹ́ni táwọn wíkú walimam abdurrahman walimamu abdurrahman ibn al-qasim tó ń kú ní ọgọ́rùn ọdún a ó lé ní ogún àti mẹ́fà lẹ́yìn hijira nabi sallallahu alaihi wasallam rahimahumallah kọlọ̀bà kọ bá kí àwọn méjèèjì qala anhuma al-imam malik ìgbà tí ma malik ń sọ̀rọ̀ nípa àwọn méjèèjì ó ní kana ibnu hurmuz qalilal kalam ó ní ibnul hurmuzi ibnul hurmuzi imam ahmed imam malik sọ pé ẹni tó kéré lọ́rọ̀ sísọ ni kìí sábà sọ̀rọ̀ púpọ̀ wa kana yashuddu ala ahli bid'ah ó dẹ̀ jẹ́ ni tó máa ń le koko lórí àwọn oníbídà kí ni mama malik fi ń ròyìn ẹ̀yẹ́ o ilé koko lórí àwọn oníbídà wa kana a'laman nasi bima ikhtalafu fihi min dhalik ó dẹ̀ jẹ́ ni tó nímọ̀ jùlọ nínú àwọn èèyàn nípa táwọn oníbídà bá ń ṣe yapa lórí ẹ̀ ó jẹ́ ni tó nímọ̀ nípa rẹ̀ dáadáa wàkádà kánà abdulrahman ibn al-qasim wọ́n ní bí àfá yìí ṣe rí bí ibn hurmuz ṣe rí bẹ́ẹ̀ náà ni abdulrahman ibn al-qasim ibn qasim náà rí tabalawonu manaqibu malik lizawawi page 152 àbáwọ̀rọ̀ tí mo sọ yìí bẹ́ẹ̀ bákanáà rẹ̀ abu salt abdulsalam bin salih alharwi nínú tarjama ibrahim bin tahman ẹni tó kú ní ọdún 163 lẹ́yìn hijira nabi sallallahu alaihi wasallam ìgbà tó ń sọ tarjama rẹ̀ tó ń sọ tán rẹ̀ ó ní kana shadidan ala aljahmiya ó jẹ́ ẹni tó le koko lórí àwọn oníbídá jahmiya ó lè máa wà gidi gan ọ̀rọ̀ yìí tí mo kà yìí a rí nínú siyaru alamin nubala mujalladu ẹlẹ́ẹ̀kẹjọ page three hundred and eighty ari mbẹ. bẹ́ẹ̀ náà ni imaamu daril hijra imam malik rahimahullahu ta'ala eléyìí tá a sọ pé mazhabu rẹ̀ là ń tẹ̀lé ní áfíríkà mi báyìí pàápàá jùlọ ní lọ́wọ́ nàìjíríà a tẹ̀lé mazhabu imam malik rárá gbogbo ẹnikẹ́ni tó bá ń tẹ̀lé mazhabu imam malik ara wọn kan tí ó sì ni mo fẹ́ ká yìí tí imam malik sọ tó yẹ kó máa tẹ̀lé nínú mazhabu imam malik òlélẹ́yìí báyìí kọlọ̀bà ní kẹ́kọ́bà kẹ́ imam malik imam malik sọ wípé la tusallim ala ahli ahwa ma ma sálámà sáwọn ní bídá sọ́ntẹ̀lẹ̀ mazhab imam malik báyìí la tusallim ala ahli ahwa ma ma sálámà sáwọn ní bídá wà la tujalithum ma sì ma jòkó tó ma hàn wá ní èmà ẹ́ nítorí fi lè jòkó nìyẹn kọ́ ma hàn wá ní èmà májàmú kan tó fi lè jòkó pẹ̀lú wọn nìyẹn illa an tagluzu alaihim wala wala yu'adu mariduhum kódà aláàárẹ̀ wọn ẹni tí bá ń ṣàárẹ̀ wọn alimam malik rahimahullahu ta'ala ṣẹ́tìrí pé àwọn èèyàn ọjọ́ Imam Malik báyìí ẹ wo adúrú nǹkan tí Imam Malik rahimahullahu ta'ala tó kà ipa fi báwo ní bídálù ṣé báyìí ni wọ́n ṣe rí ṣé bí wọ́n ṣe ń bó ní bídálù ni ẹ kẹ́lẹ̀ bá wọn bí tí Imam Malik rahimahullahu ta'ala tó lè mọ́ oníbídáàdé ẹnìkan nínú àwọn oníbídáà lọ wọlé tọ Imam Malik nínú masalasi ọlọ́run bá arrahman ó wà lókè al'arṣ kayfa stawa báwo ló ṣe wà ń bẹ̀ man malik sọ pé al'istiwawu ma'lumun wíwà lókè ìta àmàni ọlọ́run bá sì wà bẹ̀ agbóyà mọ́pọ́lọ́run bá lókè al'arṣ wal kayfa majhul ṣùgbọ́n báwo lọ́wọ́ bá ṣe wà ń bẹ̀ ìta àmàni àmọ́ bọ́lọ́wọ́ bá ṣe wà ń bẹ̀ àmà mọ̀pọ̀ wà lókè láwà wàsùálù àìlùhù bídà káàmù wá bèèrè bóò ló ṣe wà ń bẹ̀ bídíà ni ìbéèrè bídíà ló ń bèèrè yìí wà àrọ́kà sọ́hìbà bídíà ti mo rí ọ lóní bídíà ẹ mo bí táwọn àfáàsúnnà ibi tí wọ́n lè kókó níbà àwọn ní bídíà lòdé látara ìbéèrè yìí imam malik sì lẹ́ni pé oní bídíà ni ọ̀tọ́rí pé imam malik mọ̀ pé ọwá béèrè béèrè yìí láti fi dárùjú lẹ́ni àwọn oní ni máa ń béèrè

àbẹ́ẹ̀kọ́ ni so ẹni wá ń bèèrè bó ṣe wà ń bẹ̀ imam maliki ni wa arọ́ka sọ́hìbà bídá àti mo rí ọlẹ́ni tó ń ṣe bídá mo rí bídá fa amara bí ìṣọ́jìhì imam maliki bá pàṣẹ pé ẹba lè jáde kónú masalasi tèmi ìfẹ́rin bí ma látara ìbéèrè imam maliki ṣe gẹ́ni imam maliki lè jáde ó lè dànù ní masalasi báwọn imam maliki ṣe lè kókó lórí àwọn oníbídá nìyẹn kọjọ báwọn èèyàn ṣe ní káwàmọ́ báwọn oníbídá lù láwùjọ wa lónìí yìí káwọn yẹn lọ káàmà báwọn ní dídàlù láwùjọ wa ẹ̀rí wípé bàbá ńlá wàhálà ni wallahi kò sí bàrọ̀wù rárára mu'amala báwo láṣẹ báwo ní dídàlù wallahi f9 láwọn èèyàn mú wọn rìn lànà àrùsúnnà ẹ́ sábáwá rẹ̀ ni tí ń rìn lànà àrùsúnnà tí ń lógún àwọn nǹkan tí ma Málíkì sọ yìí kí ni wọ́n pè jẹ́ mọ́ láwùjọ wáyìí mọ́sàlámọ̀ tó ní bídíà kí ni wọ́n pè wọ́n lò ti di jàbàtá àbí tó dẹ̀ jẹ́ sí pé nínú lànà àrùsùnà ní ká ṣe hajjúrò níbi dáwà kérépa pè ń kéfè rí ẹjọ́ rẹ̀ sáwọn ìsìn gbogbo ẹnikẹ́ni ókè àwọn káàbùbùn Malik ẹ́ àti Muraratu ibn Rabi' àti Hilal ibn Umayya tánàbí sallallahu alaihi ẹ̀dámilóhùn ọlọ́wọ́ bá lé gẹ́lọ́pàá nẹ́bí sọlọ́lọ́sọlọ́ láti pé àwọn ẹ̀yẹ mọ́ sálámà sí wọn ẹ ma lódì for 50 days ni wọ́n fi yẹ̀wẹ́ lódì tí tọ́lọ́wọ́ bá lé kẹ́ fi gba táúbà wọn ni wọ́n yẹ̀wẹ́ lódì tọ́lọ́wọ́ bá lé fi sọ́yà kalẹ̀ póhun ti gba túbà wọn ni kẹ́sẹ̀ tó ń lo ọ̀rọ̀ tí mọ̀ Malik àbí ọ̀rọ̀ tí mọ̀ kàí ẹ̀ẹ̀rí mi gbọ́ ni ọ̀rọ̀ tí mọ̀ kàí tó bá bẹ́ rújú wẹ́nkẹ́ tó bá bẹ́ wà kó lọ wọnú aljami'u libni abi zaid alqairawani ibn abi zaid alqairawani ọ̀nà mọ́ ń pè ní malik kékeré nítorí pé nínú mazhabu malik a tó rẹ́nìkan kan nínú mazhabu yìí tó nínú bú ibn abi zayd al-qayrawani tó ṣe risala tá máa ń kà yẹn risala tá nǹkan lè kéwú tá fi kọ́ fíkì yẹn àfáà yìí tẹ bá wo ibn abi zayd al-qayrawani àfáà yìí gbóná nínú àkídà tí ó ní agbára wàláì ṣẹ́rí tó bá yẹ pé mẹ́dàbù màlìkíyà gan là ń lò ní nàìjíríà ní ní áfíríkà ni wàláì ìlànà àlùsùnà ọba mọ́yẹ lórí gan ọ́nà dáadáa táwọn yẹn ṣe ìkọ́nù ọmọ ṣe ẹ lọ wo risala ibn abi zayd al-qayrawani gbogbo ìbẹ̀rẹ̀ rìsálà yẹn tírafíkì ni wà lọ́rọ̀ àkídà lọ́kọ́ tírìtì náà ọ̀rọ̀ manhajì lọ́kọ́ yẹjú nínú tírafíkì báwọn àbá súnà ṣe máa ń ṣe nìyẹn báwo ló ìfẹ́ bẹ̀rẹ̀ dáwà tó ní bẹ̀rẹ̀ níbi tawhid níbi in tó lágbára jù nínú àṣẹ tọ́lọ́ba lè kápọ̀ mẹ́dé nìyẹn tó ẹ́ pín torí ẹ̀ lọ́ba fi dáwà wallahi wọ́n tó báyìí ni Ibn Abi Zayd al-Qayrawani ó tó gbogbo àkídà alùsùnà gbogbo mọ́nájà alùsùnà síwájú kó tó bẹ̀rẹ̀ rọ́fík tàbá lọ́wọ́ ọ̀dọ̀ àfá yìí nínú tíra tí mo sàlàyé yìí a rí asaru tí Abi Zayd al-Qayrawani ní page 125 láti rọrọ̀ Imam Malik yẹn Imam Malik yẹn pé la tusallim ala ahli al-ahwa salama sáwọn ní bídá wọ́n ní ká mọ́ ṣe kí ni Imam Malik náà ti di jàbá tàbí ẹ́n ṣẹ́rí àwọn èèyàn láwùjọ wa yìí wọ́n fẹ́ ṣe wọ́n wá tó fẹ́ kẹni tí ó ṣe ó ṣe àwọn náà mọ̀ pé nú ẹni tó gbógun ti jàbá tájù lẹ́wà o tó yẹ pé kò sí ẹni náà tó gbógun ti jàbàtà tó yí wọ́n máa o ẹjọ́ tó dábàá yìí ti tákọọ́lẹ̀ dẹ̀ ń bẹ tí rẹ́kọ́ọ̀dù dẹ̀ ń bẹ bẹ́ẹ̀ ẹni tó bá ṣe kéṣẹ́sì mẹ́wàá lórí jàbàtà kó mú jáde ká má sọ kéṣẹ́sì something eléyìí tá a ṣe something síwájú ká tó ṣe eléyìí tá a ṣe ń bì àbúrò àìsàn ni wọ́n wà ń bì ìgbà láti lọ sí Èkó láti lọ sí Ìbàdàn Ṣakí ni Kìṣí ni láti lọ káàkiri ọ̀yọ́ ni kanji ni gbogbo orísìsí àwọn tó yẹ sí pé ẹgbẹ́ta àti kòmọ́lá 2011 àbí àbí ọ́nsà wàláì èèyàn mẹ́yẹ òǹkà èèyàn mẹ́yẹ òǹkà kéṣẹ́kì tí mo ti ṣe lórí ọ̀rọ̀ jàbàtà èèyàn ti ọ̀pọ̀lọpọ̀ gan ti sọnù wọ́n mọ̀ wípé tábá ń sọ̀rọ̀ nípa pé inú tàn pé èèyàn gbógun ti jàbàtà láyé jàbàtà gan mọ̀ pé kọ̀sẹ́ni tó gbógun tòun tó wà wọ́n mọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n torí wọ́n fẹ́ dasú náà rú wọn fẹ́ káàrin manhajù tó àwọn sálàfú wà lórí ẹ̀ ṣe bóhun láńkàí ṣe bóhun láńkàí nítorí lóye kí máa dákọ tíra kọ̀ọ̀kan kí dẹ̀ máa dákọ péjì ibi tó wà ní tíra yẹn tí wọ́n náà bá fẹ́ lọ wò ìtàdẹ̀ ń pè ní sàlàfíyà nìyẹn kí ẹ máa rìn lànà àwọn ẹni sáájú àbí ẹ̀kọ́ ni Imam Malik sọ pé la tusallim ala ahli al-ahwa wa la tujalisuhum má jókòó pẹ̀lú wọn báwo ló fẹ́ máa jókòó pẹ̀lú wọn báwo ló fẹ́ máa jókòó pẹ̀lú wọn èyí ò kí ń jókòó tì wọ́n èyí ò kí ń jókòó kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn wa la tujalisuhum illa an tagluzu alayhim tá bá lè rí ọ tó jókòó tì wọ́n báyìí ó jẹ́ pé òun gbógun ti ni ó jẹ́ pé òun lè máa òun fúnlẹ̀ máa eléjáyé ń jò kó tí wọ́n ń fúnlẹ̀ mọ́ wọn ni àbẹ́ ń jẹlẹ̀ fún wọn ẹ́ wọ́n jẹlẹ̀ fún wọn ni ẹ̀ ń jẹlẹ̀ fún wọn ni ẹ́ mọ́mọ́rí sọ pé kódà wà láyò ayádùmọ̀ rí ìgbòhùn kódà bó bídà bá ń sàárẹ̀ àti lọ bẹ̀wò lé ẹ́ àti lọ bẹ̀wò lé wà látò hadith anhumul ahadith bákan náà imam malik rahimahullah ta'ala wọ́n tó sọ́mbò míì tábàlọ́wọ́ al-i'tisamu al-imam Shatibi i'tisamu al-imam Shatibi ní mujallad alákọ̀ọ́kọ́ page 131 nínú i'tisam Imam Malik sọ pé la tujalis al-qadari mọ́jòkó ti onídídí àti ń takò kádàrá al-qadari tó ní kò sí nǹkan tí ń jẹ́ kádàrá mọ́jòkó ti wala tukallimhu ó sì gbọ́dọ̀ bá sọ̀rọ̀ illa an tajlisa ilayhi fatagluzu alayhi àyàfi tó bá ń jòkó tí tó ma lè ma tó ma fúnlẹ̀ ma tó ma kó nira bá tó ma lálàsí rẹ̀ nìkan lọ́yàkù ó gbọ́dọ̀ jòkó tí ó gbọ́dọ̀ bá sọ̀rọ̀ àyàfi májẹ̀mú kan tó fi lè jòkó tí pé jòkó tí ma fúnlẹ̀ ma jòkó tí ma lè ma ẹgẹ́ bọ́lọ̀ ya ayyuhan nabi jahidil kuffara wal munafiqina waghluz alaihim kanabi le koko máwọn alkùfàrà táwọn alìmùnàfikún torí pàlá burú ni wọ́n bẹ́ẹ̀ ni láwọn alìmùtẹ̀dẹ̀ẹ́wùn a máa ń lè kókó mọ́ wọn ni a máa ń fúnlẹ̀ mọ́ wọn ni lè kọ́ọ̀lì Imam Malik nítorí gbọ́lọ́lọ́ ọba tó sọ wípé la tajidu qawman yu'minuna billahi wal yawmil akhir yuwadduna man hadda Allaha wa rasulahu Imam Malik ni fala tuwadduhum Imam Malik ni ẹ nífẹ̀ẹ́ wọn ẹ gbọ́dọ̀ ṣe kíni ẹ gbọ́dọ̀ nífẹ̀ẹ́ wọn bẹ́ẹ̀ náà ni al-imam muhammad bin idris al-shafi'i rahimahullahu ta'ala táwọn kú ní 204 lẹ́yìn hijira nabi sallallahu alaihi wasallam nígbàtí ìgbàtí al-imam al-bayhaqi tó ń sọ̀rọ̀ nípa wọn wọ́n ní wa kana shafi'i yìí ọ̀rọ̀ tí mo ń kàyí ẹbá lọ́ka manakibu shafi'i àwọn ipò 469 ìgbàtí alimamul bayhaqi ń sọ̀rọ̀ wọn nínú manakibu shafi'i wani wa kana shafi'iyyu radiyallahu anhu alimamul shafi'i kọ́nà kọba wa kẹwọn shadidan ala alil ilhadi wa alil bidayi wọ́n lè kókó ma wọn ní bidá ni mujahiran bi bughdihim wa hajrihim imamu shafi'i wa ma fi ìkórìíra wọn hàn ìyàn wọn kì í ṣe bẹ́ẹ̀ rárá yẹ parí fún tòní bẹ́ẹ̀ náà ni Umar bin Harun al-Balkhi ẹni tó kú ní 194 hijri hijri a ó kú ní ọgọ́rùn ọdún kan ó lé àádọ́rùn àti mẹ́rin lẹ́yìn hijira nabi sallallahu alaihi ẹ ogun ilé ìbẹ́ṣe ọgọ́rùn ọdún kan péré ó lé ọgọ́rin àti mẹ́rin lẹ́yìn hijira nẹ́bì kéèsẹ́ lẹ́yìn ikú ànẹ́bì o lẹ́yìn hijira nẹ́bì ni o ní wọ́n láti so nkàyé o tàbá tó wá yọ àsìkò tánẹ́bì lò lẹ́yìn hijira ohun tí tó fi kú ó túnmọ̀ sí pé àsìkò wọn tó súnmọ́ jù báyìí lọ sí ikú ànẹ́bì sallallahu alaihi Abu Bakr bun Ahmad bun Hussein eh, faqad qala Abu Bakr Ahmad bun Hussein ó أخبرنا أبو عبد الله الحافظ قال أني عمر بن هارون البلخي أبو حفص الثقفي مولاهم كان من أهل السنة أنصر نقع عمر بن هارون البلخي أبو حفص الثقفي أني كان من أهل السنة من أهل السنة لوا ومن الذابين عن أهلها nínú àwọn tó dẹ̀ máa ń dìfẹ́ndì tó máa ń dáàbòbò àwọn onísúnnà ni وقال أبو رجاء قتيبة ابن سعيد أبو رجاء تنقل قتيبة وما سعيد فقال كان عمر بن هارون شديدا على المرجئة عمر بن هارون قل لككما ومرجئة أولي بدأت واني كسي عمل لنو إيمان كسي إشان لنو إيمان قل لموا وكان ينطر مساوئهم kódà ìmọ̀ ń sọ aburú wọn káàkiri fáwọn èèyàn táwà bá bẹ̀rẹ̀ sí máa sọ abúrú àwọn èèyàn lónìí kí wọ́n sọ aláṣejù ní ìṣe ríbà àwọn àfáà ní ìṣe ríbà àwọn ìṣọ̀rọ̀ wọn lẹ́yìn ìṣe hasadu wọn ní ìhasada àwọn àfáà wọn torí pé ipò tọ́lọ̀ ń gbé wọn sí wọ́n ṣe hasadu ìṣe kéta wọn wàláì àwọn èèyàn yìí ò fẹ́ káàrin lànà rárá tí

táwọn òjẹ́ ò tí ẹ̀ ní ò ní mínà kankan léwa lórí ìkéde pé bọ́yá ọlọ́lá kankan léwa lórí táàmọ̀ wá a sì ní lẹ́kọ́ ní torí pé gbogbo tẹ́yìn ọba ṣe fún yẹn láyé tó bá jẹ́ sí pé ẹ fi wá sọ̀yẹn dẹrú tẹ́yìn òfin nílé sọ òdodo mọ́ ó kúkú dá kéèyàn mọ́ gbà ẹjọ́ ìdájá máa ń sì gbogbo tó ọba ti gbà tó yẹ pé yóò di ọ̀nà sí ọlọ́run tó wá jẹ́ sí pé ìyẹn lọ́mọ wá kọ̀nsídà kọ́ mọ́ bọ́ tó fi nílé sọ òdodo mọ́ tó fi wá máa lò ọ́ sí ibi tábẹ́ lò ọ́ sí kó kúkú mọ́ gbà kó lè sọ òdodo because kí la fẹ́ kí la fẹ́ ṣe kí la fẹ́ kí la ń ṣe lé ayé tó tó bá yẹn tó bá kọjá ẹ̀sìn tó ma lùsùn náà gbọ́rọ̀ máa jẹ́ni tí ó máa bẹ̀rù kọ̀dẹ̀ gbọ́rọ̀ jẹ́ni tó yẹ pé yọ́ máa kọ̀nsídà nǹkan ayé kakọ́ máa bọ̀ mọ́ lọ́wọ́ ní òfin nílé sódodo ó dodo

àwọn ẹni ìsájú wa náà dúó ní gbogbo táwọn náà wí kò rọrùn fa ṣe páwọn táwọn náà bá lùgbà náà bá sọ̀rọ̀ yẹn kò rọrùn fa ẹ má rò pé ó rọrùn báwọn náà ṣe ń sọ yìí o wàláì kò rọrùn i mo ń sọ fáwọn èèyàn kan lónìí mo ní ṣẹ́rẹ́ èèyàn tó wá fẹ́ ṣe súnà láwùjọ báyìí yóò kájú fáwọn èèyàn nífa wàláì ṣé orítọ́ bá ń kọ̀nsídà o ọ kájú fáwọn èèyàn ọ kájú ńlẹ̀ tọ́ gbogbo àwọn tá ní wọn dúró dédé iná wọn fẹ́ tí ojú àwọn èèyàn mọ́lẹ̀ ni wọn fẹ́ sí àwọn èèyàn ní problem wọn gbogbo tá ń wí kéye pé wọn rí bẹ̀t wọn fẹ́ sí àwọn èèyàn wọ́n wáyọ̀ nú àwọn èèyàn so ìwọ tó bá fẹ́ ṣe súnà àwọn èèyàn kan bẹ láwùjọ lónìí tó yẹ pé wọn fẹ́ kéèyàn rúlà láyé wọn fẹ́ kéèyàn ṣe súnà wọn fẹ́ dàbí tọ̀gúùtù fáwọn èèyàn ọ tẹ̀jú wọn mọ́lẹ̀ ni o àwọn kájú tààrà tó bá mọ̀ kọ́ fẹ́ rí nǹkan ṣe láwùjọ táwa wà yìí ọ kájú ni o ò lè kájú òun wáyọ̀ nú àwọn èèyàn à wàláhì ò nílè sòdodo ó dẹ̀ nílè ṣe súnà ọkàn ìdàkúdà ni so ibà ní sísun kọ́lọ̀bà kó sánú ọjọ́ ti lọ́gán ibi náà ni àádùn sí lálẹ́ inṣáàlọ́ mo kàfẹ́ ká sárù ta'ala a omo imamu Shafi'i tajari Umar bin Harun òun mun sàlàyé lọ pé wa kana yadhkuru masawiyahum wa balayahum ó máa ń sọ̀rọ̀ nípa àwọn aburú àwọn oníbídíà ó máa ń sọ aburú wọn ó dẹ̀ máa ń sọ àwọn àdánwò tí ń bẹ lára wọn eléyìí ni ìlànà ahlu sunnah wal jamaa'ah gbogbo àwọn àfáà táwa ti ń kà láti gbà yìí iri náà èwo lẹ́tí ìrí ńgbà ń ka ìròyìn wọn ah, ẹni èmi ò rẹ́ nìkan tẹ́jọ nínú àwọn àyímọ̀ tó kọjá lọ ọlọ́run bá kó ṣàánú wa so gbẹ́ níkẹ́ sọ́wọ́ adẹ́ máa lo ṣẹ́rí mo sọ kíníkà fún yín inú ìlànà tí wàláì mo dẹ̀ máa ń sọ mo jí máa ń sọ sí pé ṣẹ́rí inú ìlànà tí àwọn èèyàn rí pé ó nira jù láti lò torí pé jó òdodo òdodo ṣe ń pọ́ òdodo ọ̀rọ̀rùn àtọ́wẹ́ pọ́ òdodo ọ̀rọ̀rùn ní kéde gbogbo èèyàn ní ọmọ tẹ̀lé inú ìlànà táwọn èèyàn rí tó nira jù láti lò òun náà nìlànà àrùsùn náà torí pé ṣẹ́rí ṣẹ́rí ẹ jẹ́ sọ kíníkà fún yín ibi tí gbogbo àkídà tá ń kọ́ yẹnyẹn gbogbo ẹ̀sìn tá ń kọ́ ẹ̀mọ́ ibi tí ó lọ ibi tó lọ dúró sí ni ibi alwala wal bara ni ibi intẹ́ẹ̀tì báwọn èèyàn lò torí yóò affect ìgbésí ayé yìí gan ibi tí àkídà wà gangan la ilaha illallah ibi tó dúró sí gan ibi wàláwà ti bara ni ibi wàláwà ti wọ́n bá bàbá wọn pàdé lójú ogun tó jẹ́ kèfèrí wọ́n sì sọ orí ẹ̀ kalẹ̀ wallahi ẹ́n Abdurrahman bin Auf ni yẹn àbí wúrú kílẹ̀fẹ́ kílẹ̀fẹ́ sọ nípa ṣẹ́rí bí wàláwà ti bàrọ̀ táàfi báwọn yẹn lò gẹ́gẹ́gẹ́gẹ́ ohun gẹ́gẹ́gẹ́gẹ́ níbi tí wàláwà so ibi tí àkídà dúó sí gẹ́gẹ́ nìyẹn ibi tí manhajù dúó sí gẹ́gẹ́ nìyẹn tó bá ṣe dúó dédé tó ń kọ̀nsídà pé ah tí bá ṣe báyìí wọ́n gbàṣẹ lọ́wọ́ mi tí bá ṣe báyìí wọ́n ní ìnírí jẹmọ́ ìrírí mọ́mọ́ tí bá ṣe báyìí àwọn àǹfààní tó wàláhì ó dẹ̀ máa rọlù gbẹ̀sẹ̀ nítorí àǹfààní ayé tó ń tàn máa lọ́dọ̀ wọn àfi kó ṣe gíní kó di ẹ̀mí ara lámúrè kó dẹ̀ mọ́ bẹ́lọ́wọ́ bá kó dẹ̀ múra sí ìtọ́lọ́ba àlékẹ́lá bá ní kọ́mọ ṣe kọ́mọ bẹ́lọ́wọ́ bá kọ́lọ́ kọ́mọ bùọ́lá sí rí kò tí ì bá ń sìn so nítorí pé gbogbo orú àwa tá ń sọ kìíní yìí tá ń sọ bá sí láǹsọ yìí ẹ̀rí pé olójú bíi tá a lè dé nísìnyí àwọn èèyàn gbó kọ wa sọ ni pé ẹ́ láyéláyé láyéláyé <laughs>

wọ́n ní ara ah, eh, síkà tí a rí síkà kan ta fẹ́ rà wọ́n ní 8,000 naira bí 10,000 naira ní síkà yẹn irú àwọn síkà ńláńlá báyìí náà ni ìtọ́lọ̀mọba àlékẹ́lá bá fi bọ́n kálukú láṣìírí tọ́lọ̀mọba àlékẹ́lá bá tọ́lọ̀mọba fún wa káfí dá sí tọ́lọ̀mọba oṣù títọrẹ tánàbí sọláṣọ oṣù ni a wà yìí jẹnẹrétọ̀ wà yìí náà rí ẹgẹ́ a ti sọ fún wa ó ní ìdínáwó tààrà ó kéré jù agbọ̀dọ̀ náà tí ó tó four thousand naira lé jẹnẹrétọ̀ yìí lẹ́yìn tá a ti ná sẹ́yìn so iṣẹ́ tí ó dẹ̀ ṣe nínú àwẹ̀ yìí iṣẹ́ tí ó pọ̀ ni àwa náà iṣẹ́ táwa náà ṣe iṣẹ́ tó pọ̀ ni kọ́nà bá kó fún wa ní okun ara kọ́nà kó jẹ́ ká lè rí ṣe kọ́nà bá lè ká kó wá fi sínú mizanu hasanati ẹnì kọ̀ọ̀kan wa inshallah a máa tẹ̀síwájú ní ọ̀la lórí ibi tí a bá àlámọ̀rí ìdé ẹ̀rí pé inṣàlá bá ṣe máa lọ díẹ̀dẹ̀ díẹ̀ nìyẹn tọ́lọ́mù bá lẹ́gẹ́lẹ́ fi ní kí mẹ́nájú alì súnà tó jẹ̀má kó clear sí wa afẹ́ afẹ́ expose wa sí nǹkan táwọn sálà ìlànà tí wọ́n rìn bí wọ́n ṣe rí gẹ̀gẹ̀ afẹ́ jẹ́ káàmà tó tá bá ti wá lè jẹ́ kí wọ́n rí káàrí bí wọ́n ṣe rí abẹ́lọ́mù bá kọ́lọ̀njá lè tẹ̀lé kọ́lọ̀njá lè lò bẹ́ẹ̀ ṣé bá ní sí so kọ́lọ̀njá lè lò kọ́lọ̀njẹ́ ká lè lò kọ́lọ̀njá lè tẹ̀lé ọlọ́lá ìlà ìlọ́lọ́ títí di ọ̀la tí a máa ní dédé àsìkò tí a pàdé lónìí náà a ti rí pé inshallah 10 ni ó máa bẹ̀rẹ̀ báyìí so sí 11 ní inshallah náà ó wọnú àti káde kù sí ok 9:30 yẹn ìgbà kò a rí pé kò achievable ni torí kó tó rí pé a torí sẹ́tán ṣe gbogbo ẹ̀tàn gbàtà kítàrọ̀ wí ìtàn a rí pé ọjọ́ ti lọ gan ìyá ìyá ah, ọlọ́run bá lè kẹ́ sànú ẹjá fílẹ̀ báyìí bàbá so àwa náà ti rò pé 9:30 láwọn bẹ̀rẹ̀ lónìí adẹ plan pé bóyá kó jẹ́ 9:30 ṣùgbọ́n gbà táfi padà rí gbogbo nǹkan ṣe a rí pé ọjọ́ ti lọ gidi gan ok ọ̀dà inṣàlọ́ a máa gbìyànjú láti máa bẹ̀rẹ̀ alẹ́ àti possible ó tí bá ń ṣe yìí so Allahu sànù wa subhanaka wa ta'ala.